إن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا ربكم وتعلموا من أمور بكم من أمور دينكم ما تقربكم إلى ربكم سبحانه وتعالى واعلموا عباد الله أن من طبيعة الإنسان السهو والنسيان لا يسلم منه أحد حتى الأنبياء والرسل فلذلك صح عن رسول الله صلى الله عليه وسلم من حديث ابن مسعود كما أخرجه البخاري والمسلم في صحيحيهما رحم الله الجميع أن رسول الله صلى الله عليه وسلم يقول إنما أنا بشر مثلكم أنسى كما تنسون فإذا نسيت فذكروني الحديث عباد الله واعلموا أن من أحكام المتعلقة بالصلاة ما تتعلق بسجود السهو وهذا أمر أمر عظيم كان كثير من الناس يقع فيها ولا يعرفون أحكامها فبسبب ذلك بعون من الله خطبتنا اليوم تتناول أحكام السجود السهوي وما يتعلق بها وما جاء رسول الله صلى الله عليه وسلم في ذلك قبل أن ندخل في صميم الخطبة لا بد من تفريق بين وقوع الإنسان في السهو وبين ما قال ربنا تبارك وتعالى في قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الآية ففرق العلماء بين وقوع بين وقوع في السهو بالصلاة والسهو عن الصلاة فمن ساها عن الصلاة فهو مذموم ومن سهى في الصلاة فهو معفو فالسهو والنسيان لا يسلم منه أحد واعلم عباد الله أن علماء رحمهم الله تعالى كتاب والاستقراء أثبتوا أن النسيان والسهو وقع لرسول الله صلى الله عليه وسلم في خمسة مواضع كما سنأتي بأحاديثها إن شاء الله وكان علمهم أن فقهاء رحمهم الله تعالى اختلفوا في موقع صدور السهو بالصلاة أي قبل الصلاة قبل الصلاة أم بعدها قال مالك رحمه الله تعالى ومن ذهب بمذهبه بأن صدور السهوي تكون قبل الصلاة أو بعدها تكون قبل الصلاة إذا كان السهو والنسيان سببا لنقصان في الصلاة وتكون بعدها إذا أصل الزيارة في الصلاة وقال الشافعي رحمه الله تعالى بأن جميع النسيان والسهو بالصلاة موضع سجودها قبل التسليم وذهب الحنفي رحمه الله تعالى بأن جميع سجود السهو تكون بعد السلام بينما ذهب الحنابلة رحمه الله الجميع بالتفصيل وب استعمال جميع حديثه كما جاء عن رسول الله صلى الله عليه وسلم وهذا أعدى الأقوال وأوصوها وأرجوها إن شاء الله تعالى كما سنبينها نسأل الله الذي لا إله إلا هو أن يفقهنا جميعا في الدين وأن يجعلنا الذين يسمعون القول فيتبعون أحسنه أقول فلا بطيس مسلم أترى قلق وكاد النبي صلى الله عليه وسلم أنت لما bá lọ́kọ́ lè bàbá ọlọ́mọdé sàlékò kí adìgbẹ́ fún anabi sallallahu alaihi wa sallam àti àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gbẹ̀ntì bá ń tẹ anabi sallallahu alaihi wa sallam tí ó fi jẹ́ lọ́kìyàwó ẹ̀mọ yàrá iná ìsìn ara wọn létí pa Allah subhanahu wa ta'ala ìpayà ọlọ́run ọba yìí ọ̀dọ̀wọ́ wa ní kọ́ọ̀rọ̀ àti ní gbangba wa ìpayà ọlọ́run ọba yìí òun náà ni oríire ayatul qiyama iná ọlọ́run ọba tí bá sọ̀rọ̀ sọ́bọ̀ yóò máa rán wa létí wípé káfíà àpáyà òun ni nínú ẹjọ́ pàyọ́ ọlọ́mọ ní kọ́rọ̀ àti gbangba ọlọ́njẹ́ ajẹ́ kan nínú wọn. à ń bá ọ̀rọ̀ bọ́ yìí pé àsọ̀rọ̀ nínú àwọn kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ wa bí àwọn onímọ̀ rahman lẹ́nu nǹkan kan tó jẹ́ yí pé làyà mi ahad ẹnì nínú ẹ̀dọ́ ọlọ́run wa o lè bọ̀ kó ń bẹ́ o náà ní nǹkan tó kó túbà tí ó máa mú lẹ́nu ṣùgbọ́n tó wá mọ́ wa o náà ní o ru láti ṣe nǹkan téèyàn fẹ́ ṣe nítorí gbàgbé pé yóò ṣe ọkàn èèyàn bá sì kó nǹkan ru lórí irun eléyìí tọ̀bí àtúnbẹ̀ṣẹ̀ àdàmọ́ tọ́lọ́wọ́ bá dá mọ́ ọmọ ènìyàn ni láyà sí mi ahad ẹnì kankan ò lè là kó níbi pé yọ ọmọ ìgbàgbé nǹkan lókùnrin gbàtí bá ti ń jẹ́ ọmọ ènìyàn ọlọ́run bá ìgbàgbé mọ́ wa ni ìlọ́fà tó jẹ́ láàrin àwọn èèyàn ní òmùmẹ́ tàbí láàrin àwọn ànábì ọlọ́run kò sóòsọ ni amúsùlùmí ọlọ́run ọba lọ́dá péjú tó ń ti bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sọ́nà lọ́wọ́ àrọ̀ sábà hásọ̀lá àárẹ̀ yìí lè ṣiyàn wọ̀sáhàwò amúsùlùmí náà ìgbàgbé ṣe ńlọ́pọ̀ tó fi jẹ́ wípé eléyìí ó jà mọ́ wípé ọ̀sẹ́dá kankan tó lè bọ̀ kúrò níbi ìgbàgbé fọdùkárìkà yẹ kúrò rọ̀sọ́ọ̀l ìnana ànàbàṣọ̀r òjíṣẹ́ mo máa ń gbàgbé nǹkan jẹ́yìn lẹ́bẹ̀yìn náà ti máa ń gbàgbé nǹkan fa ìdáná sí ìtò pàtàkì rú ni tí n bá wà lọ tèsì gbàgbé nǹkan kan sí kejì yálà lórí irun ni o àbí tèsì lórí irun pàtàkì rú ni ẹ yá ara mi létí o ẹ sì mi létí hadithi ọ̀rọ̀ tí a ti sọ ọ́n jẹ́ ọmọdé àfọwọ́ lọ́jọ́ kó túbà wípé gbígbàgbé nǹkan ìtọ́jẹ́ wípé kìí ṣe àbùkù fẹ́ dà ọlọ́run dáadáa mọ́ abẹ́ Allah subhanahu wa ta'ala ó nìkan lọ́ba tí pípé ń bẹ fún tí ègbàgbé nǹkan gbígbàgbé ìwà ara wọn àfọwọ́ wá ní ìmọ̀ ń sábà ṣẹlẹ̀ púpọ̀ lórí irun kí ló fà á tó fi jẹ́ pé orí irun nìsíyàn wà sáhù kọ́dà ẹ̀ ń tí ìsára gbàgbé nǹkan lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí kejì orí irun yóò gbàgbé nǹkan lórí irun sí kejì àwọn mọ̀mọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni wípé torí pé lè ṣírísì fi ìbítọ́jú sọ̀rà torí pé èṣù gẹ́gẹ́ ó ti mọ̀ wípé àwọn àwọn èèyàn yọ wá wá gbogbo ọ̀nà tí ó fi ba ìròyìn fún wa gbogbo ọ̀nà tí a fi wá ní rí ìrìn náà fi ní rí kókó níwájú wa yọ wá láàmú lóríṣiríṣi àwọn ọ̀nà ṣùgbọ́n tó fi ànábì tẹ̀kẹ̀ fún wa ọmọ ẹ̀ mẹ́jọ jẹ́ pé ànábì náà àwọn ìgbàgbé kọ̀ọ̀kan sí kejì ó ṣe lórí ìrun bá máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún wa tí ìgbàgbé bá mú wa lórí ìrun àti àwọn afọ àníkà tó lọ jìnnà àríyá àkànjẹ́ náà Al-Qur'an Al-Karim tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó ti ń sẹ́bi lé àwọn èèyàn kan fàyẹ̀kúl fawailul lil musallin ọlọ́run bá ní ìgbèjìnà síkè ọlọ́run bá ọgbọ́n kan nínú náà kọ́ máa bá àwọn olùkírò kan alladhina hum an salatihim sahun àwọn tọ́jọ́ yí pé wọ́n máa ń gbàgbéra kúrò níbi ìrọ̀ àwọn onímọ̀ rahimahullahu ta'ala wọ́n ní kọ́lọ̀ kọ́ wọ́n ní sẹ́yìn ọjọ́ ọ̀dì àmọ́ mọ̀ yìí pé ìyàtọ̀ ń bẹ láàrin nǹkan méjì kan amíkiri nǹkan náà ẹni alákọ̀ọ́kọ́ òun náà ni na fi sọ̀rà òun náà ni kígbàgbé òmúyàn lórí ìròyìn wọ̀sáhùn àni sọ̀rà àti kígbàgbé ògbéyàn kúrò níbi ìrún amíkiri yàtọ̀ rẹ̀ wọ́n ní àkọ́kọ́ asáhùn fi sọ̀rà kígbàgbé òsè ìròyìn ìrún tí ò ọ̀bàlá ti sọ nígbà tó wà rúkú ọ̀rẹ́ sí. tẹ̀mí àwọn ọ̀hún ní mẹ́rin hamid àkọ́bẹ̀rẹ̀ mi mọ́mú báyìí lọ́kọ́lẹ̀ tó tajú padà. sáhàwù fi sọ̀rọ̀ ọgbà gbé nkẹ́kẹ́ sí kejì lórí ìrùn ni wọ́n ní eléyìí fàhádà màfún eléyìí Allah subhanahu wa ta'ala yóò máa mójú kó fẹ́ dà lórí rẹ̀ lókùnrin gbà fẹ́ dà bá ti ń ṣe àwọn nǹkan tí fẹ́ padà sọ ní kótópà tèmi tó fi ń yẹ tó fi ń sán ọ̀ràn rẹ̀ irú eléyìí ni àtàbí kó sínú salawatullahi wa salamu alayhi. amma sáhàwù àni sọ̀rọ̀

ọ̀nà mélòó olùnìsíyàn wọ̀sáhùn máa ń gbà sọ̀rọ̀ ríro ìtọ́bù wọn ìsìkìrọ̀ àwọn onímọ̀ ní ọ̀nà mẹ́ta gbáko òun ni gbagbe máa ń gbà gbé ríro alákọ̀ọ́kọ́ ni àzìyáàdà òun ni ìgbà mí bẹ ẹni tó ń kírun iye tọ́lọ̀ ọba pè ìrun fún tàbí kó lé ìṣesí kẹkún lórí ìrun yàtọ̀ sí ní tí wọ́n kan ni ẹlẹ́ẹ̀kejì tàbí kọjá yìí ẹni tó ń kírun yìí fún Allah subhanahu wa ta'ala ó ti dín kẹkẹ kùnú ó ti lórí irun tàbí yìí òpó tí ẹni ó kí òpó méjì mọ́ ni ó kí ọba mẹ́ta wọn ni ó kí ọba kí méjì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ẹni ìlérùkù ṣùgbọ́n hasan iye méjì ọba lẹ́nu tí mo ti ka eze gàbí ń afọ ni gàbí máa ya dá àgbéyàn lórí irun àkọ́kọ́ àlékún ẹ̀ẹ́kejì òun náà ni àdínkù lórí irun na <clears throat> òun náà ni èméjì àmọ́bẹ̀ tí Allah subhanahu wa ta'ala bá kára kéèyàn bá bí nǹkan irun ó máa máa wa látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi kò tí ì ba tọba jẹ́ ipe ní téèyàn gbàgbé lórí ìrìn si sí kan nínú méjì àkọ́kọ́ ní téèyàn gbàgbé lórí ìrìn ọjẹ́ wá ní bómi wà dìbà ti sọ̀ra ọjẹ́ iṣẹ́ ọ̀ra yẹn kan nínú àwọn ọ̀sẹ̀ ọ̀ra yẹn orí ìrìn tàbí ọbọ̀ sínú súnà ló ń bí sóni sọ̀ra àbọ̀bọ̀ kan inú nǹkan tó pé ká fi ní yá àwọn orígun kan nínú orígun ọ̀run ìlú bá bá gbèjì òkè bíi kankan fatia tàṣàkúrú kúrúmí alkanu sọlá tàṣàkúrú kúrúmí alkanu ihram tàṣàkúrú kúrúmí alkanu sọlá orígun làwọn eléyìí bàbá wọn gbàgbé àti kan fatia àbúkọ àti àtúntò kúrúmí alkanu ihram ṣé a máa sọ pé ó dé òrùkù náà ni yóò ti bá rògbòsójú ní sáwé amla ṣé dídé òrùkù tó dínkù yìí. ṣé áàfìsì lúlù sáré áàfìsì tán ọ̀rẹ́ àbí àmì fi ọ̀rọ̀ tó ṣe lẹ́yìn náà ni wípé naam wàlà á sọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ́nà wo àwọn mímọ̀ ní gbogbo ògbà a lè kọ́kọ́ sọ pé fúyẹ́ lẹ́mìí wa wípé rúkìnnù ń tà pè lórí bu nkẹ́ bá sọ nínú àwọn tó ṣáájú gbígbàgbé rẹ̀ yẹn jẹ́ lódìdí tàbí ká sọ pé ọba ìrún jẹ́ àbúté ẹ̀ bá tò sí lápòjúwe ẹni ọwọ́ ọ̀rọ̀ tí o sẹ̀kì bírọ̀ tó lè xọ̀rọ̀ kì í bẹ̀rẹ̀ rárá gbogbo mòrúkú ni o mòrúkú kalẹ̀ ni o kì í kírun fún náà subhanahu wa ta'ala àfìgbà tó bá tó tún sẹ̀kì bírọ̀ tó mú wa ni ó tò nínú làwọn hasọ̀rọ̀ lè ṣàkóso ní ti wá fẹ́ẹ́ dìde láti sùjúdì foríkalẹ̀ ọlọ́ọ̀rákẹ́ ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ ara ti pé ah, ẹ̀ka tí mo sáré wọ̀ ọ̀run yìí mọ̀tẹ́tẹ́ pẹ́ẹ́tì rọ́m kábàrà kan mọ̀tẹ́tẹ́ mo wà lọ́rùn Ni àwọn onímọ̀ ní ẹni yẹsẹ́ àni sọ̀rọ̀tì mi jẹ̀dí ní orí ìrùn yìí náà yọ wà tẹ̀sẹ̀ dàníyàn wípé lákà ẹlẹ́ẹ̀kejì òun tẹ́wà fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rọ tó bá ti ádì orí ìgò tó ádé yàtọ̀ Allahu Akbar Allahu Akbar yìí ti kọ́ọ̀lù mìíràn kẹfìlì ó lẹ́nà sáníyà kẹ́bọ́lá náà kọ́ kẹ́bọ́lá tó ti láti jẹ́ kókó yọọ sọ di tẹ̀kíbílátò lè rọ́ ọmọ rẹ̀ ajẹ́ ìpèsè ẹ̀mọ̀ pẹ̀lú ẹni afẹ́kílẹ̀ àkẹ́kẹ́ ní kátó lọ jìnnà o irú ẹni báyìí lákẹ́ ẹlẹ́ẹ̀kejì ojúdáka alákọ̀ọ́kọ́ rẹ̀ òpó òní mẹ́rin ló sì fẹ́ kí sẹ́ńbà kírun ìtẹ́ òpó ó máa di ìmọ̀ mi ti ń òpó di àwọn mímọ̀ ní irú báyìí irú ẹni yóò wà àbí ìdè yóò kí rákà ẹlẹ́ẹ̀kẹrin tiẹ̀ lẹ́yìn ìgbà náà yóò wà sùdúrù sáwì inú bí sọ yìí pé nìkan sọ yìí pé sùdúrù sáwì kò so papọ̀ mọ́rọ̀ rúkúnù dáhùn òkòtó sọ pé nam wàlà nígbà bá sọ ni wípé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni rẹ̀ ni wípé ńgbàtọ̀ bá yanjú bí rúkúnù bọ́ọ̀lẹ̀ bá yóò sọ sùdúrù sáwì bẹ́ẹ̀ rẹ̀ kọ́ ni wípé sùdúrù láyé san rúkínù tó bọ́ mọ́yà lọ lórí ìdán àwọn mọ̀ yìí pé sùdúdù sáhàw tàtà alákọ̀dù àrkáàlì sọ̀lá ọwọ́ àdìbá àti ẹwà ajá yìí pé sùdúdù ó mọ́ ó mọ́ ó mọ́ àtìgbọ́rẹ́ àríyàn clear lórí ètò kò sí nǹkan tó èèyàn lè gbàgbọ́ lórí òun yálà ó lérun kún tàbí ó dìrùn kù àbẹ́ nǹkan gbogbo ilé méjì àkọ́kọ́ ìyẹn ní lè kún àbùdí lérun ọ̀sẹ̀lẹ̀ sí àmì wa sallallahu alaihi wa alihi wa sallam ṣùgbọ́n tí ṣẹlẹ̀ tó bá sí yẹn kí ni ìdájọ́ tí a máa lò wọn ni yóò sàgẹ̀tẹ̀ yìí wọn pé ẹni yìí yóò forí kalẹ̀ tí kò tó sálámà ni ó wà á ṣe ìforíkalẹ̀ méjì ni àbígbàgbà bá sálámà tán àwọn ta'ala imam malik àti àwọn na ń lọ pẹ̀lú wọn gẹ́gẹ́ bó jẹ́ ni ti gbòórí wọ́n sọ yìí pé gbogbo ògbà kúlànà hasan bi gbogbo àtọ́bájẹ́ yìí pé ẹni ni kọ́bùlà salam, kó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì kó tó sálámà tó bá jẹ́ kó lé lóko lórí ìró rẹ̀ ni kó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn tó bá sálámà tán ọ̀rọ̀ màlìkíyà ni. àwọn ṣàfihàn yàtọ̀ yìí pé là ìtàwọn gbọ́ yé pẹ̀lú ìwádìí ìtàwọn ni wípé gbogbo bàbá èèmọ̀ ti sàlìsẹ́ ẹni àti lórí ìrún èyí ó forí kalẹ̀ méjì kọ́bùlà sàlám ṣáájú kó tó sálámà àwọn ṣàfihàn sọ́mà wọn ni àwọn ò àwọn sọ yí pé ìdàkejì tí mọ́ṣà fi yàtọ̀ làwọn sọ àwọn sọ pé gbogbo ìgbàgbé orí ìrún pátá kéèyàn ó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì dáadáa sàlám <clears throat> lẹ́yìn tó bá sálámẹ́tà àwọn hànábílà àwọn sọ yí pé àti tí bọ́ọ̀lù kíyà fọ́ o àti sàfíyà àti hànáfíyà àwọn òmùkẹ́kẹ́ nù mẹ́rẹ̀ẹ́ta ìtàwọn sọ ni wípé gbogbo mùsùlùmí pátá <clears throat> obi di ọ̀ràn yẹn fún kọ́lọ̀ ime mọ ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ sí ànábì sallallahu alaihi wasallam lórí irun ibi tó ti gbàgbé nǹkan kọ̀ọ̀kan in tó gbàgbé àti in tó fi sọ́yìn náà nìdá rẹ̀ wa hadha adul ọ̀rọ̀ yìí ṣe déédéé jù ló fi jẹ́ pé bí àwọn ìlọ́lá fìlẹ̀ kọ́gbọ́n ti fà á níyà àwọn àmọ́ àwọn الحمد لله رب العالمين <clears throat> نحمده سبحانه وتعالى جل من لا يموت جل عن الغفل والنسيان والسهو سبحانه وتعالى عما يشركون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله صح عن رسول الله صلى الله عليه وسلم في خمسة مواضع بأنه حصل له النسيان والسهو كما اطلع عليه العلماء رحمهم الله تعالى وأفاد بذلك الإمام ابن القيم رحمه الله تعالى في كتابه زاد المعاد رحمه الله رحمة واسعة لعلنا نفتتح هذه الخطبة بما جاء في الصحيحين من حديث أبي هريرة رضي الله عنه وارضاه أن النبي صلى الله عليه وسلم صلى عليهم يوما إحدى صلاتي العشي فصلى ركعتين ثم سلم ثم خرج واتكى على خشبة فخرج عليه الناس سرعان فقال, فقال رجل يقول له بليرين يا رسول الله أقصرت الصلاة أم نسيت فقال ما نسيت ولم تقصر فقال بل نسيت يا رسول الله فسألهم رسول الله صلى الله عليه وسلم أحق ما قال ذو اليدين فقالوا نعم فدخل رسول الله صلى الله عليه وسلم المسجد ثم سلم بقي من صلاته فلما سلم سجد سجدتين ثم سلم الحديث وكذا صح عن رسول الله صلى الله عليه وسلم بصيحين أيضا من حديث عبد الله بن بحينة رضي الله عنه وارضاه أن النبي صلى الله عليه وسلم قام في ركعتين فسبحوا فأشار إليهم على إمضه فلما جلس للتشهد وكان الناس ينتظرون تسليمه كبر وسجد سجدتين قبل أن يسلم ثم سلم الحديث أقول فلما بعض الشيء المسلم لا كثير أطلق يد النبي صلى الله عليه وسلم ọlọ́run tó bá ń sọ̀rọ̀ ìpọ́nkí àti ìfà nàbí náà àtọ́jú kó tó bá àkọ́kọ́ wípé ọ̀rọ̀ tó ṣe déédéé lọ́rọ̀ àwọn kìí ṣe ń ta ti gbé ọpọlọ pé tó bá ti dín kankan kún bí irun yóò forí kalẹ̀ kó tó sálámà tó bá ti gbàgbé kankan bí irun yóò forí kalẹ̀ tó bá ti lé kankan kún yóò forí kalẹ̀ yóò sálámà ọ̀rọ̀ yìí kò sí déédéé tó ọ̀rọ̀ sí déédéé tó náà ni ọ̀rọ̀ Imam Ahmad rahimahullahu ta'ala pẹ̀lú ẹ̀rí wípé gbogbo gbàtà bá fẹ́ máa ṣe ìtàn forí kalẹ̀ á lọ máa wọ kọ̀díyà tó sọ̀tí ànábi sallallahu alaihi wasallam iná ìlú àmọ̀ wá gbé wa àwọn èèyàn wà mọ́ ìpè àti ah, wàhálà òtún wá ní pọ̀jù wáyé bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ tó sọ̀tí ànábi sọ̀rọ̀ fọlọ́mbà àwọn bá tó tojúbọ̀ tojúbọ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo ń tá a rí tọ́fẹsẹ̀ mẹ́sàn lálàáfíà gbígbà fún àyíká bí nǹkan kan sí kiri lórí irun wọ́n ní ojú ẹ̀ márùn lọ. márààrún iná àwa ni kókó mọ̀ wá yẹ̀wò díẹ̀ díẹ̀ táàmù wa fi jọ àwọn tí wọ́n ṣẹlẹ̀ sí àwa náà kátó wa bọ́ náà rọ̀ṣà àkọ́kọ́ Abu Hurairah radiyallahu anhu min qissati bil yadayn Abu Hurairah gba gbẹ hadith kawa wọ́n yẹ bi sallallahu bina ihda salata al-ashi صلى بنا الظهر أو العصر شك من الراوي أبدا كي ركفوا ìkẹyìnlá àwọn ẹ̀rọ tá a máa ń kí lásìkò tí ilẹ̀ bá ti mọ́tà tóòrùn jíjọ ni tàbí asiri fọ́kàní asiri fọ́kàní zúrì àlàkùnlé hàn nìkúlà fẹ́ lò after n ta kírun n ta

wọ́n ní ojú ànábì wá lé jẹ́ ìdínú bí wọ́n kálukú bá ń sọ láàrin àwọn yìí pé àkóso ti sọ̀rọ̀ bí ọlọ́run ti bá ní tó gbé fúyẹ́ náà nù ẹ̀ ó kú ti bàtà bí ìsèké fún wa bí ọlọ́run ọba ti sọ̀rọ̀ káà mẹ́rin ní méjì náà nù kálíbà ìdìbòkító iṣẹ́ wa amnẹ́tìyà àfẹ́nà bí wà gbàgbé mi àwọn kan ní sábà bí àdúgbò lọ wọ́n sáǹfà wọ́n sáǹfà. wọ́n fi kọ́ bàbá bákìrì wà Umar ìjọ náà lọ́wọ́ bákìrì mọ́tàn ìjọ náà àbákìrì mẹ́mẹ́ wọ́ọ̀rù mẹ́mẹ́ ọ̀sádàkẹ́

lórí nǹkan tó hàn sí ànàbí ìgbára rẹ̀ pé ìgbàgbé fún òtítí nù ọkùnrin wa sọ́nà bíi bá nà sí ti àròsùbọ̀lá ànàbí ajẹ́ tó ti gbàgbé nù ìkan méjì ti ó wa bọ̀mọ̀ sáàkì wá ń bi àwọn ẹ̀rẹ́ yìí pé àhàkù máa kọ́ àlà bẹ̀rẹ̀ bẹ̀yìn ni wàá tó ní méjì mú kí wàsánlá rọ̀kì àtẹ́lẹ̀ àkìrọ̀tẹ́yìn ó sábà bá wa kíláká méjì tọ́sítẹ́kù tí ó fi pé mẹ́rin nígbà tó ṣe léyìí tán tábọ́bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn màlìkíyà tẹ́ sọ wípé gbogbo àtẹ̀yẹ̀ má ti dín ìrùkù pátá ní tó tó àlọ́pọ̀lọ́ wa tẹ́lẹ̀ yọ sọ̀kọ̀bìrì tábà wo súra ń tọ́fẹ̀ sẹ́ni nẹ́bí sọ̀sọ́lámì ó dín ìrùkù láàfọ̀ ni àbòlé ìrùkù nínú ọpọlọ wa á gbọ́ yé pé ó dín ìrùkù ni torí pé lákàrà mẹ́rin lọ́yẹ kó kí ọwọ́ akí méjì tọ́bọ̀bọ̀ kò ní tọ́bọ̀lù kí àtọ̀ àátọ̀ wípé yọ́ sọ sùjúdù sáwù yọ́ sọ ìforíkalẹ̀ méjì lẹ́bí ṣáájú odò sálámà láfi sọ yíkọ̀ rọ̀ mọ́bà àmọ́lù lọ́sí lédè jù an sọ àgbàtọ̀ wá ṣe eléyìí tán ó kí aká méjì tán ọkàtà sáwù pàṣálámà ọba sálámà fún mọ̀ sọ́dọ̀ sàgbẹ̀tẹ́yìn lẹ́yìn ìgbà náà ń pè wá olùbàkà bara ń wọ̀ fara mọ́ta ọba fi Allahu akbar ó tún lọ forí kalẹ̀ ọtún sí Allahu Akbar ọtún jókòó ọtún sí Allahu Akbar ọtún forí kalẹ̀ ọtún sí Allahu Akbar ọtún jókòó wà sàlámà lẹ́yìn ìgbà náà ọwà sàlámà. àjẹyí tí a nàbì sallallahu alaihi wa sallama níbi kọ̀ bí yẹ ilé yìí oríṣi ọlọ́run ọba kàkàrà kó fi kíláka mẹ́rin ọkọ̀kọ́ lẹ́yìn tó sálámẹ́tọ̀ àwọn fún àwa ni fìlì àkíkọ̀ tá a bá lè wo ìkẹyìn dáadáa gan sí ìzìyára ọba wo kílì dáadáa gan ìrún lékún ni kò dínkù alọ́nà o akọ̀dé méjì yọnu àdéhùn àkọ́kọ́ òní tá a fọdún fọdún yìí pé gbogbo àti rúkìnù bá ti bọ́ irun sùúrù kò gbé àti kéèyàn yẹn wá gbọ́dọ̀ pa sákà méjì rẹ̀ bí irun ọ̀kan bọ̀ tó lè pé àgbàgbé ah, bí àgbàgbé lónìí náà ni kọ́ forí kan ilé ìmejì sábà rárá o torí pé rákà tó fi ilé rúkìtù pọ̀ ń ọkọ̀ mú àwọn ọ̀rọ̀ yìí wá padà lẹ́yìn ìgbà náà wá fi sùdúrù sáré ó fi jàgbára rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní pé tá a bá wá wo lódìdí ẹ̀fọ̀ sí ti ti sùjúdù sáwí o àti rírákà mẹ́rin sálámà ti sálámà àkọ́kọ́ ní tọ́kọ́kọ́ sá nígbà tó rò pé ìrún ti pé àti sálámà kejì tó para wà sá nígbà tó fi wòye pé ti bẹ́nu rákà mẹ́rin kan níbi ìrìn wò dáadáa ẹnì ọba kíláka méjì àwọn àti akọ́kọ́ kíláka mẹ́ta mi mẹ́gírẹ́tì bí o ti sèrè nù ẹni bá kíláka mẹ́ta akọ́kọ́ kí mẹ́rin bí o ti sèrè nù gbogbo nǹkan bá ti jẹ́ irú rẹ̀ yọọ ẹni yóò kíwìn pé yọọ wà fún sálámà yọọ wà fún ìfọ̀jẹ̀tẹ́yìn ìfọ̀jẹ̀tẹ́yìn méjì báadà tó ti sálámà tẹ̀ yín lọ. bẹ́ẹ̀ ni àfọwọ́ abdullahi bin buhayna radiyallahu anhu warda oní ẹ̀bá ni gbé hadith wọ̀nyí pé sallá abdullahi sọ̀ sálámà zuhra abdullahi sèkínni o ó kírun dóòrè fún wa nǹkan tó lọ bí tiẹ̀ nípa sọ́dọ̀ abdulayi masoud kó lè wà pọ̀ abdulayi masoud òun ní sọ́dọ̀ abdulayi sọ́dọ̀ dọ́rọ̀ khamsan ànábì kírun dóòrè fún wa ń jọkẹ́ ọba kíláka àmárùn kó lè sọ wà pọ̀ láti àmárùn tó kí tí ó ní ẹgbẹ̀jì hafalas di yára ìrúdílé ó ní nígbà tó wá kírun ìtàn fọ́sálámà sáà. imam bi baruhu annahu salla khamsan ay ba na nabi haka eh, ma laki ha ba ebo ma abe na ka ba ó ní fasajara sajidatayn ó ní sallallahu alaihi sallallahu alaihi wasallam in lo ba forí kalẹ̀ le méjì le ìgbà náà salama a jẹ́ pé ziyada náà tún ni gbogbo tó bá yẹ pé èyàn kíra káàlé sí iye rákà tó yẹ ya mẹ́tàlá báyìí kẹfà bìkí mẹ́rin àjẹ́ yìí pé yọ́ọ́ máa pẹ̀lú tí ànábì ṣe sallallahu alaihi wasallama ẹni yóò forí kẹlẹ̀ ìgbàgbé lẹ́ẹ̀mejì lẹ́yìn ìtọ̀ bá fara mẹ́tàn àwọn àti kájọ́ kó obìnrin yìí ẹnìkan lákàbòjì yóò lọ fẹ́ kí ó ti wá ń lọ lákẹ́ẹ̀lẹ́ kẹta àbẹ̀kẹ́ tàbí nǹkan ló ti àrántí lórí ìrun fúnra rẹ̀ bóun ló ti sọ̀rọ̀ ara tiẹ̀ asọ̀rọ̀ agbègbè ziyada àlékún bìrún là ń sọ lọ́wọ́ àwọn gbogbo bàtà bánkìrù fún Allah subhanahu wa ta'ala máa má fojú lẹ̀ kálẹ̀rùnkún adẹ́pẹ́ ìgbàtẹ́ni tó ń lọ òkè tó ti rántí wọ́n ní wá tí mo kọ̀ ó sì sẹ pé ziyada ni akọ yada rẹ ó yẹ pé ìdùn ọtọ tó dúró fún ìdùn ọtọ àlékún òrùn lápòjú ìkọlẹyẹ rákà méjì lọ́fẹ́ kí ọwọ́ àti dúró nítorí ti rákà méjì lọ́fẹ́ kí òkè sákà mẹ́ta o ó ti á ọbẹ̀ bẹ̀rẹ̀ fásitì àlọ́bá ah. eh, ah. ti tẹ̀ ní irú ẹni kò lọ́gbà ẹ̀ ah, nígbà mo ti dìde tán ìmọ̀ kí n lọ́la rẹ̀ rárá o yóò padà sórí ìjókòó rẹ̀ kọ̀bí yẹ̀ yàtọ̀ sí ẹni tó jẹ́ wípé ọ̀fẹ́ kíláka mẹ́ta àbíláka mẹ́rin ọ̀wọ́ àlọ́tíjókòó táyà àtàrin tó fi dìde o àpàràbọ̀rọ̀ yìí ti àdínà bẹ́ẹ̀ ju bàháyìn àti mọ̀fẹ́ mọ̀lẹ́ kan nù ṣùgbọ́n yọ kan yóò ka tàṣáwùrù yóò ṣe sàlámà yóò wà àfọ̀fà jìgàtẹ́yìn yóò forí kanlẹ̀ ìgbàgbé wípé ìdílé tí mo dìde yìí náà àlékún ní mi o òkùsùrà ni ojú mi tòótọ́ lè gbà wá ní wípé ẹni ìrẹ́ ìwọ́n fẹ́ dìde lóòótọ́ ṣùgbọ́n kèé dìde tán ó dé làjì ọ̀nà ثم اختلفوا lẹ́yìn ìgbà tó bá padà táwọn afọ́bàyà pẹ̀lú wípé sẹ́ni yìí yóò tó sọ́jú tó sáhù tí yóò tó sọ́jú sáhù amla tí yóò forí kalẹ̀ kò jẹ́ tó lóòótọ́ ṣùgbọ́n ìgbàgbọ́jọ́ ọgbẹ́ tó ti gbéra ńlẹ̀ láti ṣe lọ́ọ̀dẹ̀ bọ́ síbi nínú àrùkánì sọ̀lá àwọn ṣàfihàn yàtọ̀ wípé kò ní forí kalẹ̀ kankan tí ó sàn níbi ìró rẹ̀ torí pé kéèdì dé tán wàtàdánù bìmọ̀ jẹ́ àmì àwọn hànàbílà sọ wípé ẹni tó bá jẹ́ wípé kèé ṣe gbòòrò lásán láti dìde tó bá ti síra ńlẹ̀ ó lọ kèé dìde tọ́lọ̀ gbọ̀gbọ̀ tí ara rẹ̀ bá ti kú òǹlẹ̀ díẹ̀ lápòjú ọwọ́ ẹ̀ ti kú òǹlẹ̀ orúkọ ẹ̀ ti sókè wọ́n ní ẹni ìtaba ní ọ̀pàdà lóòótọ́ ṣùgbọ́n fún ààrẹ yìí sùdúrù wọ́n ní àwọn sọ àwọn ọmọ sọ pé kẹ́ni ìhó tó forí kalẹ̀ lẹ́yìn tó bá wàhálà ọ̀rẹ́ ló sì fẹsẹ̀ torí kíni torí asaru anas ibn malik radiyallahu anhu warda mawqufan wọn yà anas ibn malik irú súra yìí ọsẹlẹ ti gẹrẹ lórí ìran rẹ lákà méjì lọ bẹ kí ọba tí ń dìde lẹlẹ kẹta ọba rántí kéèdù ọtọ ọba jókòó nígbà òjókòó ọsàlámà nígbà sàlámà tà ọfọlọtà lẹ́ẹ̀mejì ọsàlámà ọwọ à ń sọ fún àwọn èèyàn kan bẹ lẹ́yìn rẹ yìí súnà ni tàbí èsì ìpè nǹkan súnà àyàfi pẹ̀lú àwọn ìmọ̀ kan tó ṣáájú fún wọn ọ̀rọ̀ ni kí ó lè yàn wọ́n sọ pé làwọn fúnkùmù rọ́fù náà lọ́mọ gbàdájọ́ rọ́fù ọba ọ̀rọ̀ yìí ńlọ́fẹ̀ẹ́ sí dédú yìí pé ẹni ọ̀rọ̀ ẹ̀ bá rí báwọn kò jẹ́ gẹ̀rẹ́ kìláà tọ́ba sọ sùjúdù sáwì kò sí láì fún wọn àwọn sùwọ́rọ̀ àwọn àwòrán tí àlékún bìrún ti máa ń gbé wá ní bí àwọn ènìyàn Rahman àmì lè kọjá báyìí tọ́ba ti jẹ́ báyìí jọ àbọ̀ síbi nọ̀kṣọ́n tí bá débi ìrún bákan náà ṣakú ẹni máa ń ṣe iyèméjì mìíràn bákan náà àwọn tó ta alákọ̀ pẹ̀lú àkàbùn màmú wọn masibok ẹni tó jẹ́ pé èrò ẹ̀yìn tí ẹ̀ lòun òun lọ́dà ṣe mistake fúnra rẹ̀ ìmáàmù kan ló ṣe mistake fúnra rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ abẹ́ni tó jẹ́ pé òun ti ẹ̀jọ́ ìmáàmù láàrin méjì ni ìmáàmù ti ṣe mistake bóun ni ìdájọ́ dúdú sáwù ṣe àwọn